respect citizenry àwọn tó wọn ti ẹgbà tó pé àwọn èèyàn ló gbé wọn síbẹ̀ mọ́ because of the uses of money wọn ò ríra wọn pé àwọn èèyàn ló ń fìbò gbé wọn síbẹ̀ wọ́n ríra wọn pé àwọn làwọn ń jagun débẹ̀ fúnra wọn pẹ̀lú ọ̀rọ̀ wọn so tí wọn ò bá fẹ́ kí kinní ó kàn wá nítorí ó ti ń kanlẹ̀kùn hmm. kó tètè ru ẹbọ òdodo kọ́ ṣòótọ́ kọ́kọ́ wọn lè balẹ̀ sí lé kọ́ lè mójútó lé táwọn bá mójútó lé àwọn bandit gan ló máa àwọn bandit gan ló máa ló máa gba ti nàìjíríà. nàìjíríà ni mo ti rí pé ọ̀nà kan wà tó ń lọ sí ìbàdàn láti ọ̀nà tó ń lọ sí the only the the ọ̀nà kan ọ̀nà ọ̀nà ẹyọ kan ńlá tó lọ láti ìbàdàn sékòó kò dáa wọ́n fẹ́ túnṣe nàìjíríà ni mo ti rí pé ọ̀nà yẹn náà máa kó gbogbo irinṣẹ́ sí tí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí túnṣe táwọn èèyàn á dẹ̀ máa gbabẹ̀ tipátipá táwọn máa pẹ́pẹ́pẹ́pẹ́ tí àwọn èèyàn máa kíhù táwọn máa jẹ̀yà. ẹ jẹ́ kí n fi ti nàìjíríà ṣàpèjúwe tó tí wàá lè yé gbogbo àwọn ará nàìjíríà nǹkan tó ń fà á tí ìgbàjọba fi wá ń ṣẹlẹ̀ báyìí ní àwọn orílẹ̀-èdè adúláwọ̀ òun ni pé àwọn olóṣèlú wa àwọn lídà wa oko ẹrú àwọn òyìnbó tó nọ́ọ̀sì fi wá sí dèmí nítorí personal benefit àwọn fúnra wọn. Hmm. excuse kí ló yẹ kí petroleum wa crude oil wa kí ló yẹ kó ní í ṣe pẹ̀lú dọ́là hmm. owó wa ní orílẹ̀-èdè nàìjíríà òun ni náírà kí ni ó yẹ kí wọ́n máa ta crude oil àti petrol wa ní dọ́là fún. alóore tv alóore tv. ẹ ra sà àkú àkú ìlú wáyé sà. ẹ ṣe gan bàbá mi. ní àná ni àtúgbọ́ ti tó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Gabon níbi tí wọ́n ti táwọn sójà ti gbàjọba ṣáájú àsìkò yẹn náà ti gbà ní orílẹ̀-èdè Niger tí àwọn ECOWAS sì ń sọ fún àwọn sójà pé kó padà sí bárẹ́kì kí wọ́n jẹ́ kí alágbára máa ṣèjọba lọ èyí tí tó wá rí ní àná yìí kí ni eléyìí kí ni nǹkan tó indicate sà kí ló kí ló fẹ́ máa ṣe láfíríkà báyìí. <laughs> ọpẹ́ ni fún Ọlọ́run àdúpẹ́ ó lè pẹ nítorí pé ojú ojú ńlá sí hmm. ojú ńlá àwọn leaders wa all over Africa continent àwọn ò dẹ̀ ṣe ohun tó yẹ kán ṣe hmm. wọn ò ṣe ẹ̀tọ́ nítorí pé constitution ìyẹn òfin òfin ìpìlẹ̀ tá a ń lò nínú eléyìí tá a ti mú laws àwọn òfin táwọn lawyers wa ń lò inú eléyìí tá a ti mú ní constitution àwọn constitution tí àwọn àwọn colonial master tó ti ṣe fún wa tó review dáadáa ti seventy nine nígbà tó dùn sí dúdú àwọn constitution ìgbà tó jẹ́ pé ojú dúdú tí ó gba ìranù láàyè tó gba cheating láàyè tó gba slavery láàyè tó gba ìkówójẹ láàyè gbogbo constitution yẹn òun náà ni àwọn olóṣèlú wa sì gùn lé kán bá lè máa ṣèṣe kúṣe hmm. òun náà náà gùn lé kò sẹ́ni kankan tó ń sọ̀rọ̀ nípa kan review constitution pé kán tú àwọn òfin yẹn jẹ́ kó bá ìgbà yìí hmm. gbogbo wọn wọn ò mẹ́nu kan bẹ̀ ṣùgbọ́n wọ́n ń ṣe ìṣekúṣe ìṣekúṣe in the sense that àwọn colonial master àwọn colonial master tí wọ́n colonize irú àwọn community let's come to Nigeria ká fi Nigeria ṣe example àwọn àwọn ìlú òyìnbó àwọn bíi US àwọn bíi UK tó colonize wa àwọn nǹkan tí tó wà ní àwọn àlùmọ́nì ilẹ̀ tó wà lórílẹ̀ wa tí n bá pé wa báyìí kì í ṣàwọn àdìmọ́ ń sọ̀rọ̀ nípa African continent báyìí ní àwọn àlùmọ́ọ́nì ilẹ̀ tó wà ń bẹ̀ wọ́n jókòó tì láti ìgbà yẹn ẹ jẹ́ kí n fi ti Nàìjíríà ṣàpèjúwe tó gbogbo àwọn ará Nàìjíríà tó ń fà á tí ìgbàjọba fi wá ń ṣẹlẹ̀ báyìí ní àwọn orílẹ̀-èdè adúláwọ̀ pé àwọn olóṣèlú wa àwọn lídà wa oko ẹrú àwọn òyìnbó tó colonize wa nọ́ọ̀sì fi wá sí dèmí nítorí personal benefit àwọn fúnra wọn. Hmm. excuse kí ló yẹ kí petroleum wa crude oil wa kí ló yẹ kó ní í ṣe pẹ̀lú dọ́là hmm. owó wa ní orílẹ̀-èdè nàìjíríà òun ni náírà kí ni ó yẹ kí wọ́n máa ta crude oil àti petrol wa ní dọ́là fún. amin ó dàbí ọ̀fadà rice ní èkìtì wa a ní local rice wa ń pè ní rice àbí ìrẹsì ìrókò nínú èkìtì ń bí káwá máa ra ìrẹsì ìrókò ní dọ́là káwá máa ra rice ní èkó ń kí ló yẹ kí ni ìbáṣe méjèèjì yẹn ṣe bí náírà ló yẹ ká máa ra nǹkan tó ta bá ń ṣe ní nǹkan tó wa bá ń rí ṣùgbọ́n wọ́n ń ta ní wọ́n wá ń tẹpo ní dọ́là ní ìsìn nítorí àìní òótọ́ àti olè àti gírídì àwọn leaders wa nítorí pé wọ́n kó wa sábẹ́ ẹrú àwọn tó colonize wa dè ní. ní ayé àtijọ́ ohun táwọn bàbá wa ìgbàanì fàkalẹ̀ ni pé refineries àwọn ilé ibi tó ti àwọn ilé tó ti ń fọ epo petrol tó bá ti wa kùsẹ̀ ní crude ibi tó ń fọ tó ń sọdá petrol ó póríṣi mẹ́ta ó pé ọ̀nà mẹ́ta lórílẹ̀‐èdè nàìjíríà níjó political zone kankan ṣùgbọ́n àwọn lídà wa wọ́n make sure kí wọ́n parun wọ́n wá ń jẹ́ káwọn aráàlú òyìnbó àwọn UK àwọn US wọ́n wá wá wọ́n wá máa pọn crude oil wọ́n wá rù lọ sọ́hún wọ́n wá lọ sọ́dà petrol wọ́n wá máa tà fún wa nǹkan ara wa bí wọ́n máa tà fún wa ní dọ́là ẹ òbí tí ọ̀rọ̀ epo yẹn dé kò wá mọ lórí ìyẹn nìkan ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùmọ́nì ilẹ̀ wa báwọn òyìnbó yẹn ṣe ń kó lọ nìyẹn ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè àwọn adúláwọ̀ míì náà nìyẹn tí ara wọn ò gbámọ́ náà hmm. tí ara wọn ò gbámọ́ àwọn ọmọ onílùú wọn ń jìyà àwọn òyìnbó àwọn France wọn kó góòdù wọn wọn rú lọ àwọn ọmọ onílùú dẹ̀ ń jìyà báwa ṣe ń jìyà lórí epo ń sìn táwa ń rẹpo ní dọ́là àwọn tiwa yìí náà wọ́n wọ́n ọ̀rọ̀ tí orílẹ̀-èdè Nàìjíríà náà wà ń bẹ́ẹ̀ àti àṣírí ọ̀rọ̀ crude oil ọ̀rọ̀ epo tí ẹ̀tún wá tú nígbà tí nígbà tí ọ̀rọ̀ subsidy wá ṣẹlẹ̀ làwa gbọ́ pé wọ́n tiẹ̀ ti wọ́n ti ń lé pipe wọ́n tiẹ̀ ti lé pipe láti nàìjíríà tó gba niger kọjá tó ń lọ sí uk crude oil pipe pipe crude oil nǹkan tó ń da petrol wa pé tọ́mọ̀tì ẹ̀ tí wọ́n á fi ọkọ̀ ojú omi rú mọ́ wọ́n ti ṣe pipe ńlá tó ń gbé crude oil wá tó máa máa gbé lọ UK lọ US ọwọ́ ọ̀tá náà ti gbàṣẹ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà mélòó ló ń sọ pé ẹ ṣe bẹ́ẹ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà mélòó náà sọ fún kọ́ fẹ́ ṣe bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ti ṣe yẹn ìyẹn dẹ̀ wà ongoing náà so gẹ́gẹ́ bí ìbéèrè yín ohun tó ń fà á tí ìdájọba tó fi wá pọ̀ báyìí ní orílẹ̀-èdè adúláwọ̀ pé ojú ti là ojú ti là àwọn èèyàn ti ń fìlì báwọn ti jẹ̀yà yẹn tó ìyà ti yó àwọn èèyàn lọ́wọ́ àwọn lídà wa ó dàbíi pé ẹrú ti fẹ́ gbòmìnira nítorí kò sí olókòwò ẹrú tó máa fi ẹrú lẹ̀ pé kó lọ lọ́fẹ̀ẹ́ hmm. àfi tí ẹrú bá jà gbòmìnira God bless you sir. bàbá bó ṣe wá rí sà tí àtìrí ti nìjẹ́ àtìrí Gabon àwọn ilẹ̀ àwọn ilẹ̀ Áfíríkà àwọn àwọn orílẹ̀-èdè mi láfíríkà báwo ni kí wọ́n ṣe kíyèsára kí lẹ fẹ́ sọ fún wọn. ìbéèrè pàtàkì lẹ́bẹ̀rẹ̀ yìí. ìbéèrè pàtàkì lẹ́bẹ̀rẹ̀ yìí màá sọ̀rọ̀ nípa torílẹ̀-èdè nàìjíríà in particular. jẹ́rí hmm. mọ̀kànmọ̀kàn lóye ń kàn. Hmm. kára ìwò ní niger tó kára ìwò ní gabon now burkina faso ó ń bọ̀ wá kí orílẹ̀-èdè nàìjíríà bọ́ tó ń tó tiẹ̀ wá máa ṣe mí láàánú jù níta nítorí orílẹ̀-èdè nàìjíríà ni pé ṣebí ká tiẹ̀ ní pé àwọn ológun ló gbà á ìbákan tó ń dá torí àmọ́ pé yẹn common ṣùgbọ́n lórílẹ̀-èdè nàìjíríà tí àwọn alákòóso wa tí wọn ò bá tètè sáwọnú òtítọ́ lọ kán fi òtítọ́ ṣíṣe kán fi ṣe sacrifice kán fi ṣe ìrúbọ àwọn tó máa gba ìjọba orílẹ̀-èdè nàìjíríà lẹ́nu ọjọ́ mẹ́ta àwọn bandit ni á hmm. dẹ̀ shameful in the in, in the committee of state ó máa shameful fún nàìjíríà pé àwọn bandit ló máa gbàjọba orílẹ̀-èdè nàìjíríà bẹ́ẹ̀ ni ọlọ́run wí bandit because gbogbo eré tí bàbá ti bí ń sá nìsín ni láti kan egungun àwọn military ṣùgbọ́n kì í ṣe ní kì í ṣàrẹ̀ lọ́lọ́run ti fi hàn á dẹ̀ jẹ́ nǹkan ìtìjú lórílẹ̀‐èdè àgbáyé fún orílẹ̀‐èdè nàìjíríà àwọn bandit gan ló máa gbà ti nàìjíríà àwọn bandit. ṣùgbọ́n bàbá ṣé ó ṣeé ṣe kí bandit gbàjọba lọ́wọ́ a sitting president ni níbi tí sójà wà tí gbogbo ẹ wà. God bless you ẹ ti gbàgbé Afghanistan ni ẹ àwọn àwọn bandit àwọn terrorist ló gbàjọba níbẹ̀ níbi tí ò ṣe rí àti due it is also due in Nigeria because àwọn lídà wa wọn ò lóòótọ́ oko ẹrú náà kó wa sí kí ni dọ́là ẹ bá mi bèrè lọ́wọ́ wọn ẹni kí bàbá wa jáde wá èmi ló kàn ó wá sọ kí ni kí ni petrol kó tó ní í ṣe pẹ̀lú dọ́là orílẹ̀-èdè wa níbí láti ń wa crude oil yẹn kí ni a fi ń wáì kí ló ṣe ní í ṣe pẹ̀lú dọ́là ṣe bí a ní refineries ní nàìjíríà tẹ́lẹ̀ kí ló pa àwọn refineries yẹn kí ló dé tí individual Dangote tó wá ṣe revangelist tó wá support ẹ̀ tó wá ra share síbẹ̀ tó jẹ́ share holder ẹ̀ kí ló ń ṣẹlẹ̀ sí bitumen kí ló ń ṣẹlẹ̀ sáwọn ohun àlùmọ́nì ilẹ̀ wa tó ń láṣẹ̀sì àwọn òyìnbó láti wá máa rú lọ wọn ò lóòótọ́ oyè tó kara ìwó akara ẹ̀dẹ̀ ohun tó dẹ̀ máa tó dẹ̀ máa wá ṣe ti nàìjíríà ni pé ó máa ṣe é fún torí pé àwọn bandit ló máa gbà torí pé wọ́n ti capture àwọn military níbí wọ́n ń ṣẹ́ wọn léegun ṣùgbọ́n àwọn bandit tá a gbà tí a bá wá fẹ́ kí tí a bá wá fẹ́ kí bandit gbà á tá a fẹ́ káwọn ológun náà ó ṣe é wọlé tí a fẹ́ ṣàmà bá torí wọ́n ní kò sí ìjọba tó tó tó tó tó ládùn tó fìhàn láyà balẹ̀ bí ìjọba alágbádá kí ni kí ààrẹ Bọ́lá Tinubu ṣe lásìkò yìí tá a máa fi rí ìjọba yìí ṣe. God bless you my brother. Amen. Bí a bá fẹ́ kóyè tó ti dé ìwó tó ti dẹ́dẹ́ ẹ oyè oyè tó kara ìwó yìí náà bá fẹ́ kó kó kàn wá lẹ́dẹ. wọ́n ti wọ́n bàbá wọ́n ti ẹni pé wọ́n ní wọ́n ní oyè tó bá kan ara ìwó wọ́n ní wọ́n ní ara awó ni wọ́n ní kò ṣe ẹdẹ wọ́n nítorí ìwó àtàwó súnmọ́ra wọn wọ́n lẹ́lẹ́ jìnnà sí awó so oyè tó kara tó kara ìwó ń bara ń bara ń bara kan ara awó ló ní ká máa sọ sà bọ́yìn sọ nìyẹn o. ok oyè tó kara ara ìwó ó ń bọ̀ á kara ara wo bẹ́ẹ̀ ni. náà ó tètè kan ara wo kí àwọn olórí awó kan fi òṣèlú kan fi ṣe ìrúbọ kan má fi ẹ̀jẹ̀ wọn ṣe ìrúbọ ṣé ọmọ kí mo ń sọ. bẹ́ẹ̀ni. if they fail to to to do the sacrifice of truth to their citizens ṣé bí ìgbà tí Tinubu lẹ́yìn ìgbà tó lọ sí tó ṣe mítìn yẹn tó ṣe mítìn yẹn kó wà ní last time nígbà tí Niger tó sọ pé wọ́n fẹ́ kó àwọn ọmọ ogun jọ ní ilẹ̀ adúláwọ̀ ECOWAS ECOWAS joint forces láti máa kàńtà kù láti máa kàńtà kù effect pé kọ́ má bàa lè gbàjọba káwọn sójà lè má bàa gbàjọba tó sọ bẹ́ẹ̀ ní mítìn àkọ́kọ́ tó lọ ṣe inaugural mítìn náà ṣebí sẹ́kítírì bọ́dì yẹn nígbà tí Tinubu lọ tán ó lẹ́tà àdírẹ́sì àwọn gúrùpù yẹn tó dẹ̀ fẹ́ fọ ọ̀rọ̀ rán bàbá sílé padà pé máa yẹn sọ ó ní tí wọ́n bá ti máa fẹ́ káwọn ológun máa gbàjọba mọ́ ó ní ìtì kì í ṣe kán wá kó àwọn sójà kan nǹkan ní iṣu pé kán padà sílé kán lọ ṣòótọ́ hmm. orí ọ̀rọ̀ yẹn náà lèmi náà sì dúró lé tí àbá ti fi oyè tó kára àwo kó kára àwo hmm. káwọn ìdílé àwo kó tètè ru ẹbọ òdodo. ẹbọ òdodo lásìkò yìí. bẹ́ẹ̀ni kó tètè ru ẹbọ òdodo kó mójú kúrò nínú ìjẹkújẹ because tá a bá gbẹ̀dì tá a bá tú òótọ́ tó wà lábẹ́ subsidy yíyọ kò ní subsidy yíyọ náà tá a bá tún tú síta owó tí bàbá náà fẹ́ máa bù náà yẹ̀wòyẹ̀wò wọ́n lè rówó náà lórí ìjọba náà náà yẹ ṣe gbogbo ẹ̀. if you want to implement any policy any hard policy you don't just do it like a military you don't just do it overnight. nàìjíríà ni mo ti rí pé ọ̀nà kan wà tó ń lọ sí ìbàdàn láti ọ̀nà tó ń lọ sí èkó the only the ọ̀nà kan ọ̀nà ọ̀nà ẹyọ kan ńlá tó lọ láti ìbàdàn sí kò dáa wọ́n fẹ́ túnṣe nàìjíríà ni mo ti rí pé ọ̀nà yẹn náà máa kó gbogbo irinṣẹ́ sí tí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí túnṣe táwọn èèyàn á dẹ̀ máa gbabẹ̀ tipátipá táwọn máa pẹ́pẹ́pẹ́pẹ́ tí àwọn èèyàn máa kíhù táwọn máa jẹ̀yà. Hmm. ní ìlú òyìnbó wọn á kọ́kọ́ la ọ̀nà míì àwọn òyìnbó á kọ́kọ́ ṣe alternative route tí àwọn èèyàn á máa táwọn èèyàn wọn máa wá gbà wọn tún wá máa ṣe main road yẹn but nàìjíríà mo ti rí pé ọ̀nà kan ṣoṣo yẹn wọn á kó gbogbo ẹ̀sìn ó dọ̀pọ̀ á máa ṣe bí afọ́lójú na àwọn lídà nàìjíríà ò respect citizenry àwọn tó wọn ti ẹgbàá gan pé àwọn èèyàn ló gbé wọn síbẹ̀ mọ́ because of the uses of money wọn ríra wọn pé àwọn èèyàn ló ń fìbò gbé wọn síbẹ̀ wọ́n ríra wọn pé làwọn ń jagun débẹ̀ fúnra wọn pẹ̀lú ọ̀rọ̀ wọn so tí wọn ò bá fẹ́ kí kinní ó kàn wá nítorí ó ti ń kanlẹ̀kùn hmm. kó tètè ru ẹbọ òdodo kọ́ ṣòótọ́ kọ́kọ́ wọn lè balẹ̀ sí lé kọ́ lè mójútó lé táwọn bá mójútó lé àwọn báńdì gan ló máa àwọn báńdìtì gan ló máa gba ti nàìjíríà. ìyẹn àwọn alájàngbìlà. àwọn alájàngbìlà gan ló máa gbà kán tó wá invite kán tó wá invite àwọn èèyàn tí wọn bá ti pa àwọn lọ́ba lọ́ba tó tán wọn á dẹ̀ bẹ̀rẹ̀ sí ní kọ́ńtẹ́ẹ̀tì àwọn tó wá bẹ̀rẹ̀ sí yàn pẹ̀lú mílítì fún wọn wọn á bẹ̀rẹ̀ sí I'm telling you á dẹ̀ wà very shameful. kán gbé agbára sílẹ̀ agbára irọ́ ló ń jẹ́ bí ọlọ́run nìkan ló lágbára. Hmm. mo ti wà láti ìwé tó ṣe pàó pàó pàó àti kó pilot tó pàjọ mo ti wà ní gọ́ọ̀mẹ́ntà òfo ní gbogbo ẹ̀. ọ̀pọ̀ ìgbàlódé kan gbé agbára sílẹ̀ kán ṣe òdodo kán tọrọ àforíjì lọ́wọ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà láìpẹ́ kíákíá kán bọ́ sílá kán tọrọ àforíjì kán rú ẹbọ òdodo God bless you orúkọ yín nọ́mbà yín fún àwọn tí wọ́n bá nílò ìtọ́nisọ́nà ẹ̀bì àdúrà abẹ́ni tó ní àlá tó yẹ pé ó fẹ́ kí ẹ bá òun tu ẹ dárúkọ yín. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ èmi ni ìránṣẹ́ ọlọ́run alààyè ẹni ìpè olúwa olúfẹ́mi ọmọ Bádébóyèga ìlú èkìtì ni mo wà mo wà ní adó èkìtì ní olú ìlú ìpínlẹ̀ èkìtì nọ́mbà mi fún ẹnikẹ́ni tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ fún ìmọ̀ràn nípa ti ẹ̀mí tàbí àjò àdúrà tàbí fún fún ìtumọ̀ àlá tó bá ń lànà torí àlá gba ìtumọ̀ kó lè mọ ibi tí wàá máa dojú àdúrà kan ní ayé ẹ̀ nọ́mbà mi plus two three four seven oh three seven nine nine three nine zero two mo fi plus two three four sí nítorí àwọn tí ò bá gbé nínú nàìjíríà tó wà ní òkè òkun. lẹ́ẹ̀kan sí. plus two three four seven o oh three seven nine nine three nine zero two nọ́mbà mi nìyẹn fohùn sílẹ̀ fún mi lórí whatsapp màá dá ẹ lóhùn god bless you. ó dàbọ̀ sà ó ṣe rere o. àmísà ó dàbọ̀. ó dàbọ̀ sà.